فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي ابي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أجابكم الله أترى عليكم إكي الله ورحمة الله وبركاته ما دعني محمد sallallahu alayhi wa sallam ah, òní ni ọjọ́ kẹfà nínú oṣù ọ̀rọ̀bọ́n tí ìjókòó tó ní tó náà ti jẹ́ lẹ́kẹ̀ẹ́ta nínú Sọ́wọ́tò ní sáà, òun náà ni àtàbẹ̀síwájú ní ọdún tó kọjá lọ. Àyà seventy six ibẹ̀ ni àtìdúró. ọlọ́run bá ń sọ nípa àìsíká lọ́sẹ̀ṣà lórí là ìjà ogun sí ojú ọ̀nà ọlọ́run bá ọlọ́run bá ti sọ sókè nípa àwọn abúlé sí pé bó bá ti bẹ̀rọ̀ jihad àwọn lágbára bí àwọn obìnrin àbáwọn ọmọ kéékèèké àbí àwọn tí wọ́n jẹ́ pé aláàbọ̀ ara ni wọ́n ọlọ́jà náà tó gbogbo àwọn lẹ́yìn àwa wú ni wọn ẹlógún ọlọ́wọ́n gbà lẹ́yìn ìgbà yẹn ọlọ́run sọ fún àwọn tó gbogbo àwọn tí wọ́n bá ń gbé ìgbìyànjú láti máa jagun sójú ọ̀nà náà ọba àti àwọn tó yẹ́sí pé wọ́n jagun sójú ọ̀nà ṣèitọ́ọ̀nà ọlọ́run sọ fún wọn náà gbogbo àwọn tó bá tó ń gbógun ti ẹ̀sìn ọlọ́run àwọn náà ń jagun sí ojú ọ̀nà ṣèitọ́ọ̀nà ni ní gbogbo ìhádùn lónìí ká ja ogun lásìkò tá a wà yìí pàtàkì jùlọ láwùjọ tí wá ń yà yìí jihadu kital jihadu ẹyọ ẹyọ gan ẹyọ bí kò sí òun ẹ bá rẹ nítorí pé kò sí ẹ má dà lóhùn ẹ fẹ́ dà lóhùn mi gbogbo àwọn òfin tí ẹ máa ń gbogbo jihadu ẹyọ bí ẹyọ gan kò sí ó dà tá à ń bẹ mọ́sùn láwùjọ yìí àmọ́ jihadu tó wà báyìí òun ni jihadu jihadu kéèké jihadu mọ́ra àlùkéèké ogun làákàyè ibi tó gun wà nù nítorí pé làákàyè làákàyè mùsùlùmí òun làwọn ọ̀tá ẹ̀sìn ń tọwọ́ bọ̀ nítorí àwọn tó ń jagun ẹyọ ọgbọ̀n ẹyọ ọgbà náà tí wọ́n lè bá lé wọ́n lè bá gbé mùsùlùmí kò lórí ẹ̀sìn rẹ̀ náà ó mọ sẹ̀sìn rẹ̀ náà tí wọ́n lọ́wọ́ mọ sẹ̀sìn rẹ̀ wọ́n ti ta àpáyé iná ń pa mùsùlùmí lónìí wọ́n ti tọ́ bọ́ ọpọlọ mùsùlùmí ọpọlọ ni wọ́n bá yà ìgbàgbọ́ pé àwọn aṣèyàn ọmọ kìnnìkan làwọn aṣèkìnnìkan àwọn tí wọ́n ń ta kò lónìí ó làwọn àwọn àdùá àwọn tí wọ́n sọ pé àwọn